وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله ìtẹ̀síwájú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tá à ń ṣe látinú tíra Bulugh al-Maram ti al-Hafiz ibn Hajar rahimahullah ta'ala. كبد في مكتوب بلوغ المرام من جمع أدلة الأحكام وحديث تنقود جسنور وجمع أحاديث الأحكام وحديث تنسي كلام الأجو كيف تسيقو عمدة الأحكام جو الحافظ عبد الغني المقدسي رحمه الله tán kó tíra Umdatul Ahkam jọ àwọn àdéhìí tó ní í ṣe pẹ̀lú àwọn òfin láti inú Sahihayn ṣùgbọ́n al-Hafiz ibn Hajar àwọn kọ́ àwọn àdéhìí tó ní í ṣe pẹ̀lú òfin jọ láti inú gbogbo tíra àdé àwọn pè ní Bulugh al-Maram yẹ́nà rẹ̀ náà nípa al-Qur'an Ayatul àwọn àyà tó jẹ nítorí pé ẹni tí wọ́n mọ̀ nípa àdájọ́ tí wọ́n mọ̀ nípa òfin tó lè jẹ́ adájọ́ tó lè jẹ́ mufti tó lè jẹ́ gbogbo orú àwọn kan wọ̀nyí tí wọ́n mọ̀ nípa àwọn ẹ̀rí tó jẹ́ mọ́fin. because òun tẹ̀ nípa àwọn statement tí wọ́n mọ̀ pass ní ṣe pẹ̀lú àwọn ẹ̀rí tó jẹ́ mọ́fin tó jẹ́ mọ́fin tó jẹ́ mọ́fin. so alhamdulillah madam ti separate rẹ̀ fún wa wàá lọ́pọ̀ mọ́ kéèyàn treat rẹ̀ fún mọ́ dáadáa. حديث لك يعني أن عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دبغ الإهاب طهر أخرجه مسلم وعند الأربعة أيما إهاب دبغ فقد طهر أنا يقوى ورأي أولا تدو عبد الله بن عباس رضي الله عنهما ألا نقول يونسون أتي باباري باباري وجاء برو بابا النبي محمد صلى الله عليه وسلم ó sì ń bẹ nínú àwọn èèyàn ta oró tó sì kí wọn gba ànábì gbọ́ nínú àwọn tó jẹ́ ọmọ ìyá bàbá rẹ̀ náà àwọn tíntín tọ́gbà anábì gbọ́ tọ́gbà islam ní abbas wa tọ́jẹ́ bàbá abdullahi ibn abbas ọlọ́run pé wọ́n ní sáà méjèèjì báyẹn gan àwọn náà tètè gba islam ọdún tí anábì sallallahu alaihi wasallam tí wọ́n gba mẹ́kà ọdún kẹjọ nínú hijra fún ọdún méjì sanabi òkú ni wọ́n gba islam subhanallah. ọlọ́run kò yọ ní sàn méjèèjì kọ́nà rasulillah sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkíkàjọ ọlọ́run kò mọ̀ ọba ó sọ yìí pé. إذا دبغ الإهاب طهر. Tí wọ́n ti lè sáyàn awọ àwọ̀ ti di ńtọ́ mọ́ o ọba ti lè sáàyàn rẹ̀ ó ti di ńtọ́ mọ́ wọ́n fi tí wọ́n fi sisi tó fi gbẹ ó ti di ńtọ́ mọ́ pé ó ti di ńtọ́ tá a lè fi kírun a lè dúró lórí rẹ̀ kírun ó ti di nǹkan mọ́tà lè rọmi sínú rẹ̀ tí ó yà gẹ́gẹ́ bí àgbè tá à ń komi pamọ́ sí nínú. wọ́n nínú rìwáyà mi indal arba'a alimami muslim ló gbé taláwọ̀ kọ́ yẹn jáde pé idha dubigha al-ihabu faqattahu tí wọ́n ti lè sáyàn awọ ó ti mọ́. ẹ wá wí tí wá lọ́dọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin Abu Dawud An-Nasa'i Ibn Majah At-Tirmidhi rahimahumullah. ètò wá wọn ni pé ayyuma ihabin dubagha ọ̀pọ̀hùr awọ yòówù wọ́n á fi lè sáyàn ó ti di ntọ́mọ́ awọ yòówù àwọn àfilẹ̀ sáyà ó ti di ntọ́mọ́. alákọ̀ọ́kọ́ ọ̀fẹ́ ògbòòrò lágbọ́n abìkan báyà kejì òun fẹ́ ògbòòrò lágbọ́n abòmíì. alákọ̀ọ́kọ́ ìdádóbìrà ibi tó ń fẹ̀ sínú. ẹlẹ́ẹ̀kejì ayọ́mà ìhábìn ibi tó ń fẹ̀ sínú. ẹlẹ́kọ̀ọ́ sọ pé ìgbàkígbà ẹ má ti lè sáyàn awọ àwọ̀dìntọ́mọ́. sàkí ìgbà tí wọn fi lè sáyìn awọ awọ di ntọ́ mọ́ ìyẹn ní kékeré ṣe kíá tí wọ́n yọ lára ẹran ó lè jẹ́ kíá tí wọ́n yọ lára ẹran ó lè pẹ́ sígbà yẹn ó ti di ntọ́ mọ́. ṣùgbọ́n lẹ́ẹ̀kejì yẹn ẹ̀yọ́mọ̀ ìhà awọ yóò wù òun fẹ̀ ní fífẹ̀ títí alákọ̀ọ́kọ́ fẹ̀ òun fẹ̀ sára gbogbo awọ alákọ̀ọ́kọ́ fẹ̀ sára gbogbo àkókò. عموم الأول في الوقت أما العموم الثاني في الإهاب àkọ́kọ́ fi ọkọ ari gbogbo àkókò àní pé torí pọ̀sán lọ sáyà rẹ̀ àti ní fi kírun àní pé kóòrù tó bọ́ sí àti nílò láti máa rọmi sínú ẹ̀ gbogbo àkókò. ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì ó ní ayuma ihabin dobe gbogbo àwọ̀ yòówù tọ́ba ti sáyẹn ọ̀pọ̀ ọ̀hún ti di ntọ́mọ gbogbo àwọ̀ yòówù túmọ̀ sí pé ẹranko tá a ni àbẹ́ ẹranko tó kú fúnra rẹ̀ gbogbo àwọ̀ túmọ̀ sí pé àwọ̀ ewúrẹ́ ni àbágùtàn àbáwọ̀ ẹlẹ́dẹ̀ túmọ̀ sí ìhẹ́bìn àmọ́ àmọ́ eléyìí ilé ìtumọ̀ sí pé tí wọ́n sọ pé rìwáyà kan wá ń bì kan rìwáyà tún wá ń bomi èèyàn kan ní fi tó àlàbà rẹ pé it must be all the same thing the same thing wow rìwáyà wá ń bì ó tún wá ń bì automatically wọ́n yàtọ̀ síra wọn bì kan àwa ń fẹ́ kódà kó ṣe tààrà kan wọ́n fi yàtọ̀ síra wọn òfin ọ̀jáde yàtọ̀ sí ètí òní ara fi hàn torí gbogbo ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ẹni tí kì í sọ̀rọ̀ fẹ́ nù ni lọ́nà láti ránṣẹ́ sí mi wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. àdìsí yìí báyìí sábàbí kan ló mú wa o sábàbí kan ló mú wa sábàbí yẹn wọn náà níbi ọkọ Muhammad sallallahu alayhi wa wọn kọjá gbára ewúrẹ́ kan tó ti kú kọjá gbára àgùntàn kan tó ti kú òkú àgùntàn kan tó ti kú tó wà ńlẹ̀ẹ́lẹ̀ẹ́. fún àgùntàn yẹn ọjọ́ ti ìyá ńlá wa Maimuna ìyá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam èyí sì máa Maimuna ọmọ àyà ìyá Abdullahi ibn Abbas radiyallahu anhuma ẹ̀rọ kí ibn Abbas náà lọ́gbà àti ìṣìwà fún wa ẹni tó jẹ́ junior sísítà fún ìyá tiẹ̀. ló ní ewúrẹ́ yìí wọ́n sì jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam. ànábì sallallahu alaihi wasallam wọ́n kọjá gba ara àgùntàn tó kú yẹn Maimuna ló sì ní. ọ̀ọ́lù ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé alasamtaatum bi ihabiha kí ló dé dẹ́ ní ṣàǹfààní lára awọ rẹ̀ agbọ́kú ti kú pẹ̀ gbọ́dọ̀ jẹ́ gbàgbọ́ bó ti kú kó sì ń tẹ́fìn rẹ̀ sí mọ́ ṣùgbọ́n àwọ̀ rẹ̀ wá ń kọ́ lójú tẹ̀ ní fi ṣàǹfààní. فإن دباغ فإن دباغ الأديم طهور torí sísáyàn tá a bá ti sáyàn awọ fífọ̀ máa ní ní mímọ́ tí ó lè ṣe é lò fún nǹkan mi. kí ló dé tẹ̀ ní sàǹfààní ẹ̀jẹ̀ gbádùn àwọ̀ torí gbogbo awọ tábà ti sá yẹn ń kọ́ ìgbà tá a fọ́ mọ́ ní fífọ̀ mọ́ tó sí lò fún vitamin. sábàbí tó mu wánu ṣùgbọ́n àdìsí yẹn wò pé ìdádúgbò ìhábò fọ̀tọ̀hù tábà ti lè sá yẹn awọ awọ ti mọ́ èyí gbọ́ àdìsí yẹn yé àbẹ́ ẹ̀gbọ́ yé láì mọ sábàbí rẹ̀ gbọ́ yé mọ́nà agbọ́ yìí àníìdí láti mọ sábàbí rẹ̀ pé gbogbo awọ yìí tí wọ́n bá ti lè sáyàn ti mọ́ àníìdí láti mọ sábàbí rẹ̀ tí àdéhìí bá rí báyìí wọ́n máa ń sọ pé fal-ibratu fihi bi'umumi al-lafzi la bi khususi as-sabab ìdáhàmà àní lára rẹ̀ ni bí gbólóhùn rẹ̀ ti ṣe fẹ̀ tó gbòòrò ti ṣe sábàbí rẹ̀ láti límítẹ̀ àgbọ̀dọ̀ límítẹ̀ sísàbí tó mu wá and abáfẹ́ límítì irú àdéhìí sísàbí tó mu wá wọ́n á límítẹ̀ sí ara wa àgùntàn nìkan. ike iyuma ihabin dóbẹ̀rọ̀ fọkàntọ́hó pé gbogbo awọ yóò wù nínú awọ àgùntàn. tába ti lè sáàyàn rẹ̀ ó ti mọ́ ṣùgbọ́n al-ibratu huna bi'u umumi lafzi la bi khususi sabab nígbà tí làákàtí ń tini kékeré ní gbólóhùn rẹ̀ bó ti fẹ́ pé gbogbo àwọ̀ yóò wù sọ́mà ti lè sá yẹn ó ti di nọ́mọ́ àbí òye wa nítorí pé agbọ́ ọ̀rọ̀ yẹn yé láì má sábàbí rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá wá tá àgbọ́ yé láì má sábàbí rẹ̀ wọ́n máa ń sọ mẹ́rin pé al-ibratu bi khususi sababi la bi umumi lafzi eléyìí ò sì rí pẹ́ńbì. ọ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ báyẹn. alimami Bukhari rahimahullah àwọn tí àdìsí kan jáde láti ọ̀dọ̀ sáwùdà àwọn sọ pé máa tẹ̀tẹ̀lẹ̀ náà ṣe àtún àgùntàn kan nínú àwọn àgùntàn wa kù ọ̀dà bá gan náà asáyà awọ rẹ̀ àgùntàn tó kú fún wa àti sáyà awọ rẹ̀. ثم ما زلنا ننتبذ فيه حتى صار شنا lẹ́yìn rẹ̀ ààyè rẹ̀ dẹ̀ dínú sínú rẹ̀ títí tó fi dàgbà tó fi gbó tó fi àmì sínú awọ tẹ sọ kìngbé yẹn. so kí wàá máa rọ dẹ̀bínú sínú dẹ̀bínú yẹn láti yòrò kẹ́ mọ́ àmì rẹ̀ ilé yẹn ni wọ́n ń pè ní nabil nabilu haram ni lópin ìgbà tó bá jẹ́ pé ó mú yàn hún rírà. asima pé má askara iruhu faqalilu haram áàmù níbi kan kó tó ni hún rírà ajá pé bíntín rẹ̀ náà ń kọ́ haram eléyàn jẹ́ ṣe jẹ́ mẹ́rin. nantabidu fihi wọ́n da dẹ̀bínú bẹ́ẹ̀ wọ́n rẹ̀ wọ́n sì máa àwọn òsì yéé lò títí tó fi gbó eléyìí túmọ̀ tába lè yí awọ rẹ̀ káyán rẹ̀ ká máa lò kò sí tó burú mbẹ ẹran ló ní jẹ ṣùgbọ́n lè ṣàǹfààní lára awọ rẹ̀ ìjẹ tó bá jẹ pé awọ ẹranko tó kú fúnra rẹ̀ yẹn ẹ lè lò máa rọ mí bẹ máa mú mi yẹn títí máa fi bàtà tó burú títí máa fi ṣe bẹ́ẹ̀tì tó burú àwọn kékeré tẹ̀ ń lò sóburú ọ̀pọ̀ ọmọ tẹ̀ mọ̀ kó nǹkan sí tọ́pọ̀ sóburú kò sí tó burú mọ́. so èyí jẹ́ ntí ṣọ́ọ̀dà um, sọ. tíìtì tí ó àwọn àjùwà yìí ẹ̀rí ni lórí sísá àwọ̀ a máa sọ àwọ̀ di ntọ́ mọ́. kódà kó ṣe pé àwọ̀ òkú ń bètì ẹran ni ẹran àwọ̀ ní òkú ń bètì ẹran òun náà ni kullu hayawani mata hatfa anfihi ẹranko tó kú fúnra rẹ̀ èsì pé nìkan ló dúnbò rẹ̀ ilé yẹn òkú ẹran ẹ tún sàǹfààní lára awọ rẹ̀. eléyìí kárí gbogbo ẹranko gẹ́gẹ́ bí àdìsí ti sàkàtì ọkari gbogbo awọ ẹranko àti pé sísan àyàn awọ a máa sọ inú àti òde awọ yẹn di ntọ́mọ́ èsì ságbọn kan yàtọ̀ ságbọn kan inú àti òde rẹ̀ ọrọ oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ alátọ́tọ̀ àwọn olùmọ̀ nípa pé ṣé awọ ẹranko rẹ̀. yọ sọ di nǹkan mọ́ àbí ò ní sọ di nǹkan mọ́ bí sísáyàn yẹn ó ní pẹ̀lú àwọ̀ ẹranko kan yàtọ̀ sí ẹranko míì lórí sọ̀rọ̀ bíi méje làwọn olùmọ̀sọ nípa rẹ̀ àkọ́kọ́ ní sísáyàn àwọ̀ ẹranko yóò máa sọ àwọ̀ di nǹkan mọ́ ní inú àti òde. kan sọ̀yọ́ lẹ̀ báyìí ni àdìsí tọ́ka sí eléyìí jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n aláti ọ̀dọ̀ pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nínú Abdullahi bin Mas'ud radiyallahu anhuma. ọ̀rọ̀ oríṣi kejì wọ́n ní gbogbo bí awọ tó ilé yẹn ò lè awọ di ntọ́mọ o ò lè awọ di ohun tó awo fẹ́ràn kò lè di ntọ́mọ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ sọ pé no tó bá ti sáyẹn rẹ̀ yóò di ntọ́mọ́ ní inú àti òde rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó rárá kò lè jẹ́ ntọ́mọ́ bí ti wùlé òkú mà tó bá ti já wọ òkú ẹ̀ ọ̀kan nínú àwọn sàábé àwọn sọ bẹ́ẹ̀ ẹ̀rí tí wọ́n onáìní hadith tí wọ́n látọ̀dọ̀ alimami shafi'i rahimahullah ta'ala. èyí tí imaamu ahmed gbé jáde nínú tírà àwọn al-musnad tí imaamu bukhari sì gbé jáde nínú ti àwọn at-tarikh tarikh al-kabir nínú tírà àti bukhari kọ́nù ó ní sahih ó tún ní at-tarikh al-kabir ó ní at-tarikh as-saghir ó ní wọ́n ti pè é juz'u al-yadayn. àti ní al-adabul mufrad ń ṣe àrẹ pẹtẹ lọ al-imam al-bukhari eléyìí wọ́n gbé jáde nínú tàríìkì wọn tí wọ́n ti pínu sahih bukhari ni bukhari gbá ti sẹ́dá ní sọ pé rọ́ọ̀lù bukhari rọ́ọ̀lù bukhari ń bo ọ̀sọ̀ rọ́ọ̀lù bukhari yóò fi tàríìkì nínú tàríìkì ló ti gbé wa tí wọ́n ti pínu ìwé ìtàn ló ti gbé wa ṣé ìwò lọ́wọ́ wà bẹ́ẹ̀ kí gbogbo nǹkan sahih ń bẹ̀ yẹn kò sí sahih lè wà ń bẹ̀ sahih lè wà ń bẹ̀ hasan lè wà ń bẹ̀ bukhari lè sọ nítorí pé wọ́n fẹ́ fi tẹ̀lé lágbájá gbogbo àdìsí tí máa ń gbà wá báyìí fún ni nínú àdìsí tó sì gbà wá náà nì. lágbájá àwọn àdìsí tí máa ń gbà wá àwọn míì wúlò wọ́n nítumọ̀ wọ́n sì fẹsẹ̀ rìn lẹ̀ àwọn míì ò nítumọ̀ èyí nínú àwọn ètò nítumọ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ ní. òun kà máa mú wa mustashhid láti tẹ̀rí ọ̀rọ̀ ni kì í ṣe pé máa mú wa nítorí pé àdìsí lọ sọ síbẹ̀ àdìsí biography àwọn èèyàn lọ́wọ́ nínú kíni àtàrí ẹ̀kọ́ lóbi àti yóò máa sọ nípa àwọn oníkálukú lágbájá lágbájá ló bí ọmọ lágbájá àwọn olùkọ́ rẹ̀ ní àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tiẹ̀ náà ni so ó sì gba àwọn àdéhùn púpọ̀ wá lóòótọ́ ni òkúrọ́ ni so ó jẹ́ kitabul jarh wa ta'dil so tí wọ́n á ń ṣàlàyé pé nínú àwọn àdéhùn tó gbà wá kẹ́kẹ́ àpèjúwe bóyá ní tí wọ́n ń wá náà nù tó fi lọ wá biography rẹ̀ pípé náà àdéhùn tó gbà wá ni wọ́n mọ̀ pé yes eléyẹn gan lẹni tó so wọ́n sọ pé alimami Bukhari jáde nínú sira rẹ̀ bákan náà àwọn àbọ̀ onísúnà mẹ́rẹ̀ẹ̀rin tún gbé jáde Abu Dawud An-Nasa'i At-Tirmidhi Ibn Majah àti dárúkọ ní àwọn náà gbé àdéhùn yẹn jáde èyí táwọn ẹni tí wọ́n sọ yìí pé sísáyàn awo òkú ẹran kò ní nǹkan kan ṣe fún ẹ̀rí tí wọ́n nu <coughs> àwọn tó pa wá nìyẹn Daraqutni nínú tírà rẹ̀ as-Sunan Al-Bayhaqi nínú tírà rẹ̀ as-Sunan al-Kubra Ibn Hibban nínú tírà rẹ̀ Sahih wọ́n gba ṣáàlá ti ọ̀dọ̀ Abdullah ibn Aqim ibn Akim ibn Akim ṣẹṣẹ Hakim Akim Ataf ṣẹṣẹ Abdul Hakim torí ah lẹ́yìn. أتى عبد الله ومع حكيم قال أتانا كتاب رسول الله صلى الله عليه وسلم قبل موته يوتنا tánàbì kọ يوتنا wá lọ́wọ́ كنن tánàbì kọ ألا تنتهي تنتفع من الميتة بإهاب ولا عصب ẹ gbọ́dọ̀ ṣàǹfààní kan o láàrò òpẹ ẹran yálà awọ rẹ̀ lẹfẹ lò ní o àbí iṣan rẹ̀ tó bá ti kú ti kùnù ẹ gbọ́dọ̀ mú nǹkan lò lára rẹ̀ mọ́ ẹni kó ń pẹ̀lẹ́ lọ sọnù. ayin abdullahi ibn akim ló ti ṣe sọ. báyìí pé àdìsí jala ní Abbas rọ̀bí allahu anhuma tó ní ayọ̀má ìhábìn dọ́dọ́ ọ̀pọ̀ gbogbo awọ tó máa ti sáyẹn ó ti di tontoma ó dájú pé lẹ́yìn síwájú pẹ̀lú ọ̀rọ̀ tó wá nínú ọ̀rọ̀ Abdullahi ibn Aki ó ní ìwé ànábi àṣẹlá ń gbọ́dọ̀ sáǹfààní annasikhu wal mansukh. èyí tó pẹ́ tó ti pa èyí tó síwájú rẹ̀. wọ́n ní kó tó kú àti pé ìlọ́pẹ́ àtiwájú rẹ̀ nù pé tẹ́lẹ̀ wọ́n gbà kí wàá lè lo awọ òkú ẹran ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí kọ́ ọ̀pá òfin yẹn rí. <clears throat> eléyìí jẹ́ kó táwọn ti sẹ̀rí nínú riwaya àti imaamu shafi'i àti imaamu ahmed àti abi dawud àwọn tún sọ wọn ni qabla mawtihi bi shahr okùn kan àbí okùn lọkọwé o sọma pé khalas kí ló tún kù mọ so sọ báyìí nínú riwaya mi shahrayn bi shahrin aw kóso kábóso méjì ni qala at-tirmidhi al-imam wọn ni hasan àti sọdáni. alimami ahmed ọ̀rọ̀ ni wọ́n máa sọ tẹ́lẹ̀ wípé a lè fi awọ òkú ẹran lè ṣàǹfààní rẹ̀. wọ́n sì wáá sọ pé ẹ gbọ́dọ̀ ṣàǹfààní lára rẹ̀ yẹn lè sẹ́yìn nínú ọ̀rọ̀ wa muhammed ni imam ahmed wọn apẹ̀lẹ́ yẹn tì wọ́n nínú èsì tí àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ sọ fẹ́ẹ̀rì tí wọ́n ní pé ayyuma ihabin lọ́wọ́ fọkọtọ́ gbogbo awọ tó má ti sáyàn ó ti di ntọ́mọ gbogbo sáré òkú ẹran tó bá yọ awọ rẹ̀ ní èsì tí wọ́n wọ́n ní àdéhìsì yìí tẹ́ǹ fi ń sẹ̀rí aláàtàntẹ́fẹ̀ òmìnira mẹ́yìí ti ihabin wà ẹ gbọ́dọ̀ sàǹfààní ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ sàǹfààní nǹkan kan lára òkú ẹran bóyá wọ rẹ̀ àbí iṣan rẹ̀. wọ́n ní hadithi yẹn hadithu mọtọrì hadithi kan ni tó ṣe kó lójú kan náà àkọkàn rẹ̀ kọlù kan. kò dúró lójú kan náà apá kan rẹ̀ kọlù kan. ìsànà rẹ̀ hìkì nípa ọ̀nà tó gbà nígbà kan àwa tí ìwé ànábì sallallahu alaihi wasallam ní tànàbì kọ ìgbà míì wọ́n tún gbà wá nígbà àwọn olùmọ̀kan ni wọ́n gbà wá láti àwọn olùmọ̀kan láti Juhayna àwọn ni wọ́n wí àwọn gbà wá sọ ẹni tó kàwé ànábì tànàbì kọ síwèé ànábì ni àbẹ́ni tó kàwé ànábì tànàbì kọ. ìmọ̀ pé tí wọ́n máa fẹ́ wíìkì nǹkan so gbogbo àwọn nǹkan tí ẹ̀yìn ọ̀kà kún ní òfin ok sànàbì ni wọ́n kàwé rẹ̀ ni àbí wọ́n tọ́jú ẹ̀ ń tọ́ka ìgbà wa pé wà nábì wọ́n kà wọ́n gbọ́ lọ́dọ̀ ẹ̀ ń tọ́ka sẹ́ni tọ́ka àwọn ò lè ṣàṣìṣe ẹ̀yìn rí ẹ sọ pé ààrẹ tó lẹ̀ wa mọ̀ a gbọ́ lọ́dọ̀ ẹ̀ lórí tani ṣé màláìkà wa lò àbí òye tó wọ́n ní ìgbà kan wọ́n ní àkàwé ànábì ìgbà kan wọ́n ní láàgbọ́ lọ́dọ̀ àwọn àwọn màṣáyè àwọn olùmọ̀kánì jòhánà táwọn gbọ́ lójú ẹni tọ́ka táwọn màṣáyè yẹn àmọ́ wọn ẹ̀ dàpọ̀ wọn torí pé màṣáyè ẹ ulama ẹ fuqaha gbogbo òwúlò nínú al-hadith ẹ dákọ̀ rẹ̀ ká mọ̀ torí kọ́ mẹ́jẹ̀ pàwọn ọ̀daràn kan lẹ́ ń gbé pamọ́ àwọn òpùrọ̀ kan lẹ́ ń gbé pamọ́ ó sì pé sábà ti hàn náà hadith hadith yẹn wọ́n wà if. àbí òye yín torí ẹ̀ nínú ìmọ̀ hadith sọ́jà gbọ́rọ̀ wá lọ́dọ̀ ẹnìkan ó ní sọ pé haddathani shaykhul ulama pé olùkọ́ àwọn olùkọ́ olùkọ́ àwọn olùkọ́ olùkọ́ rẹ̀ náà olùkọ́ a ah, olóòótọ́ ni a ah, àbókùrọ̀ ìlọgọ àdìsí lọ́dọ̀ rẹ̀ àjẹpá àdìsí yẹn ń kọ́ àní lò ẹni màṣáyẹ̀kì jòháínà ẹni jòháínà ìlú ni àwọn olùmọ̀pọ̀ ń jòháínà ta nínú wọn ẹtún aláwọn náà tún gbọ́ lọ́dọ̀ ẹni tọ́ka àlá alẹ́ tó gbọ́ àmọ́ alẹ́ ni tọ́ka àmọ́ àwọn kò mọ̀ jòhóló náà wọ́n ti wọnú sánà màṣáyẹ̀kù mọ̀ jòhóló náà. سمعوا ممن قرأ ومن الذي قرأ مجهول كذلك تريد اللي بقول أسافة جرولين ساري أنا مضطرب أقول راوان تريد اللي wọ́n ní tábà tún wọn tó kó nínú ọ̀rọ̀ tó mú wa gan òun náà tún kọlu ra wọn. wọ́n ní bòmí wọ́n ní apá ìwé ànábì sallallahu alaihi wasallam kánábì ó tó kú wọn sọgbà tó kù tí ó fi kú sígbà tó kọ̀wé o eléyàn jẹ mutlaq pé látàkìyè ẹbí àkàlà kọ̀kọ́ àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n ní ìwé ànábì sallallahu alaihi wasallam ń tí wàá bá wọn kánábì ó tó kú ìwé àyà mi ni ó ń kó sùkà tí ó kú ìwé àyà mi ni oṣù kan ní àbí oṣù méjì rọp ẹmú kan bẹ́ẹ̀ yẹn kíṣẹ́ ńlá làwọn àfa àdìsí ṣe yẹn kí gbogbo àdìsí tá n ká ń sọ pé ànábì sọ wọ́n ti jiyẹ gbogbo ẹ̀ òfinifini kò síwọ àwọn àléébù yìí mẹ́ wọn láwọn eléyìí tún takora wọn ìwò la fẹ́ mú bẹ́ẹ̀ wọ́n tún níbi kan wọ́n ní òǹkù fọ́ọ̀tì sànàbí òkú ni ibì kan ló kújọ́ mẹ́ta tí ó fi kú ìwò la fẹ́ mú wọ́n ní ọ̀tá ah, ẹ tún fi gbogbo eléyìí lẹ̀ innahu mu'allum irsal wọ́n tún lálẹ́ ibù mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé mursal المرسل هو ما رفعه من دون الصحابي إلى النبي صلى الله عليه وسلم lẹni tí èsè sàábí tó ké sàábìrì tó gbé tó lánàbì sọ báyìí wò sí lánàbì rì bó lánàbì ṣe wá à ń sọ fún ẹ. tó bá ké sàábí lọ sọ fún un mẹ́kì ṣáàl ṣùgbọ́n ṣe ṣe pẹ́pẹ́ nìkan náà mí tirẹ̀ lọ sọ fún un tó ń sì jókòó rọ̀ kọ̀fẹ́ kàtìrì òun tó pé àdéhìyàn lágbára sàlá nàbì sọ báyìí àwọn wọn ní mursal tún ni. tí n táwọn olùmọ̀sí sọ onírìn mursal ńkọ́ àìfù ni sinfun min asunafi abdaf min al-ahadith. ṣé abdullahi ọmọ akeem aṣọ yẹn ọgbọ́lẹ́nu anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun èsì sábẹ́ ọlọ́run àbí kọ̀wé ṣé ìwọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò sí mi lánàá bí kọ̀wé tó bá ṣe pé àtàkùn ló lánàá bí kọ̀wé yẹ́s ojú ayé rẹ̀ wọn kọ̀ màtàbí kan lánàá bí kọ̀wé ń jò bó lẹ́sẹ̀ rí i. lẹ́yìn náà wọ́n á lọ ilé ńkọ́ pa ọtúnláàdì ti yẹn sánàdù rẹ̀ tún jámbó mi láti sábẹ́ ni wọ́n gbé ṣubú pé ńkọ́ pa wọ́n kí sábẹ́ wọn yọ sọ pé kí ni ọkàn máa lo èdè lásán gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ tó máa yẹ pé àbí ni wọn dákọ wọn sọ pé hadithun mursal tó yẹ kí tábìrì ni wọn dákọ wọn sọ pé hadithun munqati' ẹni tó kéré sí tábìrì hadithun munqati' sanaduhu munqati' wọn nítorí pé abdulrahman ibn abi layla onú ògbó lọ́dọ̀ ibn ibn ẹnìkan tó láàrin àwọn méjèèjì òun náà gbé ṣubú. wàlídàálíkà ilé <clears throat> ìlú fati imaamu ahmed fi fi ọ̀rọ̀ yẹn lẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ kí o lágbára láti wú àdéhìí tó jẹ́ dìmẹ́ndìmẹ́n. ayọ̀mọ̀ ìhàbẹ̀ ndóbẹ́ká ọ̀pọ̀hùr gbogbo awọ́ta bá ti lè sáyẹn kọ́ ti di nǹkan mọ́ bá jẹ́ tó kú ẹ̀ràn. àwọn èsì míì wọ́n tún sọ. nítorí délé yìí. ṣé gbogbo òkú ẹran tá a bá wá yọ awọ rẹ̀ la lè máa lò agbóku màálù agbóku ràkúnmí òkú àgùtàn òkú ewúrẹ́ sẹ́yìn máa jájá a ní sẹ́ gbogbo ẹranko ní agbóku màálù abẹ́ẹ̀kọ́ agbọ́tura kúmi agbọ́ta àgùtàn agbọ́ta ewúrẹ́ nínú ẹ̀ máa já wa mẹ́ọ̀ àbọ̀ kárí ńgbà tó bá ní àbí tàbí ọkárí àwọ̀ ẹlẹ́dẹ̀ àwọ̀ ajá àwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ àwọ̀ ẹkùn àwọ̀ kìnìún àwọ̀ kòkò àwọ̀ ejò àwọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ǹjẹ́ wàá kárí àwọ̀ ọ̀bọ ǹjẹ́ <laughs> wàá ti gbogbo wọn. àwọn olùmọ̀sọ yìí pé <clears throat> àyàn yóò máa fọ awọ ẹran tó jẹ awọ òkú ẹran tá a máa jẹ àkú tó aládùnbù rẹ yóò máa fọ ọmọ àwọn awọ táwí yẹn màálù rà fún mi àgùntàn kankan yẹn ọmọ yàtọ̀ sí ìtọ́lọ̀ ọba ò ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ yàtọ̀ sí fún wa láti jẹ làwọn kan náà olùmọ̀ yàtọ̀ sáwọ ẹlẹ́dẹ̀ yàtọ̀ sáwọ ajá yàtọ̀ sáwọ gbogbo ẹ̀ ilé ìjọ oríṣi kẹta oríṣi àwọn sọ pé gbogbo ọwọ́ wọn ta bá wọ ayọ̀mọ̀ ìhàbì gbogbo ọwọ́ yòówù kò yọ ẹlẹ́dẹ̀ lẹ̀ kò yọ ajá lẹ̀ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ìyá àdìsí yẹn kárí kánà bí wọ́n fẹ́ yọ ajá tó fẹ́ yọ ẹlẹ́dẹ̀ kò bá sọ. rẹ̀ based on that hadith kárí gbogbo àwọn ọlọ́kárí ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́mọ̀ wò pé ah ṣe báwọn ẹ̀rí mi wà tó ní ká má jẹ ẹlẹ́dẹ̀ ah máa lo awọ ẹlẹ́dẹ̀ tó máa ń kí ẹjọ́ awọ wo ni ẹ ó ti ẹ̀ dá pọ̀ pé àtẹ̀lẹ́dẹ̀ ni à ń fà lẹ́dẹ̀ bá wò. àwọn míì tí máa ń pa ọwọ́ ẹlẹ́dẹ̀ lọ wọ̀ kò fi wá wá mọ́sálásí tó bọ́ síta wọ́n lè kílẹ̀ ààrẹ kó lẹ̀ wọ́n á jẹ́ kó wọn lè máa mú ṣe ń fi awọ ẹlẹ́dẹ̀ ṣe bàtà níyẹn so àwọn kan sì sọ pé lá yóò tọ́ hero jẹ́míẹ̀ táyà máa sọ gbogbo awọ di ntọ́mọ́ ìlẹ̀kẹ̀nzìr àyàfẹ́ ẹlẹ́dẹ̀ nìkan. àwọ̀ ẹlẹ́dẹ̀ gbogbo ilé ọ̀rọ̀ tó ń sọ láǹfààní pípọ̀ ìsẹ́rì pẹ̀lẹ́ kan wà tó ń ṣe ní nàìjíríà yìí náà àwọn haúsá ṣé ẹ̀ fi dẹkọrétì yàrá ìgbàwọ̀ ejò gbogbo ẹ̀ wọ́n kọ́ ọmọ ewúrẹ́ wọ́n pa ọmọ kìnnìkan ọwọ́ àtẹ sáàrin pálọ̀ rẹ̀ ẹnìkan ni láà lọ́nà tó máa pe lọ́ ilẹ̀ ọ̀gbọ̀n. so a ní à kí ló dé kí ló ń da ọ̀gá láìla ìlọ́lọ́ láìla ìlọ́lọ́. ìtú tẹ́lẹ̀ ló ń yà mí lẹ́nu kékeré wọn tẹ́lẹ̀ awé jo ni na because ọlọ́run kájẹ awọ kájẹ jù so awọ rẹ ò lè tọ́ mọ́ àgbẹ̀ ọ̀kẹ́ ṣe ń tẹ̀sí láìla ayọ̀mọ̀ ìhà bẹ̀ ń tóbi ọkọ̀ lọ́kọ̀ tọ̀hùrù kọ́lá anabi sọlá sọlá sọ pé gbogbo awọ tí wọ́n ti lè ta yẹn kó ti di ntọ́mọ. wọ́n bọ̀ fi ṣe wọ́n ti pè ní flag of Nigeria àbí map of Nigeria àwọ̀rù rẹ̀ lọ́wọ́ gbé kọ́ tọ̀ wọ́n á ní èwo tún lè lè ayọ̀mọ ìhàbìn dóbẹ́rọ́ ọ̀kọ̀tọ̀hù ó ti sáàyàn bàtà kan jẹ́ pé awọ awọ awọ ẹkùn wọn fi ṣe ó pamọ́ lẹ̀ díjọ́ ọdún díjọ́ ọdún lọ́mọ àwọ̀rù ẹ̀ kòtò ayọ gbogbo yẹn ọwọ àti ìsàwé àbàbà yìí gbogbo pé ayọmọ ìhàbìndóbìrà ọkọtọ sọsọ anabi sọlá àṣẹyàn sọ pé gbogbo awọ tó ń filẹ sáyẹn kọ olùtọmọ therefore i need láti máa go into details pé báàgì tó ra awọ wọn fi pé aago tó lọ àwọn kìnnìún you don't need ayọmọ ìhàbìndóbìrà ọkọtọ ọ. àwọn kan sọ pé àfẹlẹ́jẹ̀ nìkan nítorí tọ́wọ́ bá ti ṣèdájọ́ pé ẹ̀gbin ni. fa iná ahóore jésùn wọ́n ní torí pé kí ni torí pé ẹ̀gbin ni. ṣùgbọ́n Abu Hanifa ni no gbogbo àwọn pátá ẹni sísan ayé máa ń fọ̀ mọ́ àyàfẹ́ lẹ́tẹ̀ nìkan lé wọ́n ní torí pé lẹ́tẹ̀ ọ̀làwọ̀ bẹ́ẹ̀ làbọ̀ ànífàsọ wọn ní ẹlẹ́dẹ̀ kò ní awọ àwọn ọmọ ọ lẹ́yìn náà sẹẹrẹ ẹlẹ́dẹ̀ rí náà sẹẹrí rí sínú àbí filhakọ filwakẹ ẹrí filwakẹ ọláwọ àbí ọláwọ náà tẹ fọkàn. Abu Hanifa rahimahullah wọn ní kò láwọ̀ ẹsìn ọ̀pá Abu Hanifa àwọn ọ̀gánù nínú mafik kò láwọ̀ àmọ́ nírun ó nírun ńlá àmọ́ kò láwọ̀ ìdí tí mo fi ń béèrè pé sẹ́ẹ̀ rí rí tẹ́ ẹ fọ́ọ̀kàn rí o ní pé bóyá ìyẹn ti láǹfààní àti rírí ó sì láǹfààní àti fọ́ọ̀kàn rí nígbà tó jẹ́ pé òun ò níyunra á so ó sì láǹfààní àti yẹ̀ wò pé tó láwọ̀ àbí ọ̀làwọ̀ lódodo kò dáa tó láwọ̀ ẹ tún lọ tún wá sí ọ̀dọ́ àti ẹran níbẹ̀ lára rẹ̀ tó di irun ọlọ́run kò fi sórí ẹran àwọn ẹni tí ń jẹ ẹlẹ́dẹ̀ ló lè pro. tó àmọ́ wọ́n ní bẹ́ẹ̀ òtí ẹ̀bí máa rí ọ̀rọ̀ ọmọlẹ́yìn adìẹ. ìyẹn ah! tí wọ́n bá lọ sí títí máa tẹran ẹlẹ́dẹ̀ torí àárí ibi tí wọ́n ti ń tẹran ẹlẹ́dẹ̀ ibi tí wọ́n ti ń tẹran pàtẹ rẹ̀ sórí tébù kò dájú kọ́ láwọ̀. sọ pé reality ní káàntì ń jẹ wọ́n lè sọ fún wa frankly pé ọ̀rọ̀ láwọ̀ kò a máa dúpẹ́ fọ́lọ̀ tí ò yá wa. àbẹ́yẹ̀ ò dúpẹ́ fọ́lọ̀ àyẹ̀ nítorí pé tíyẹn bá dán wò yóò yé yẹ àkílẹ̀ ń sọ ọ̀làwọ̀ náà kílẹ̀ ń sọ ọ̀làwọ̀ tó sẹ́wọ̀n káwọn tó ti dán wò àwọn tí wọ́n ti lẹ́ tó fẹ́ ni pé irun wù lára ẹran ni sòṣùpẹ́ mọ̀ pé tí ẹran náà bá wà lóde sò látàrí pé òórùn pa látàrí pé kìnnì kan ṣe látàrí pé kìnnì kan òun náà lè mú kọ́lọ̀ àwọ̀ àwàlàlà ah, ẹran tí yóò rà ti sínú òrùn wò kọ́lọ̀ ọ̀bá ni ó yọ̀ dín tí ọ̀sẹ̀ kan ọ̀kẹ́ yóò pali àbí òní ti pali yóò ti pali tí báwo bí tí ń tẹ́lẹ̀ dẹ̀ general sọ máa gé sọ máa gé sọ máa gé kọrí tébù sọ ẹ́ rí i pé gbogbo ẹ̀ àtàwọ̀ àtẹ̀ràn gbogbo ẹ̀ ọkàn funfun ni fò á lọ́wọ́ bá wa ga ẹran kan funfun ọlọ́run lọ gbọ́dọ̀ jẹ ọ̀kẹ́ sì red ọlọ́run ní kò burú ní kẹ́ máa jẹ fa wàlálà funfun tẹ́lẹ̀ dẹ̀ ni ọlọ́run lọ gbọ́dọ̀ jẹ o lọ́wọ́ black ọlọ́run tún lọ gbọ́dọ̀ jẹ. tó bá rẹ́ẹ̀dì ńkọ́ ọ̀gbọ́dọ̀ jẹ àwọn ẹran funfun míì wà tó lọ ń gbà kọ jọ bí ẹja bí adìẹ àwọn ilé ẹ̀gá ti wà rich ju ẹran tó rẹ́ẹ̀dì lọ. so ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́dẹ̀ láwọ̀ àbí ọ̀làwọ̀ àbọ̀ nípa nípa ọ̀làwọ̀. àwọn gbogbo awọ tá a bá sa àyàn àfi ti ẹlẹ́dẹ̀ nítorí pé ẹlẹ́dẹ̀ ọ̀làwọ̀ ọ̀làwọ̀ ṣùgbọ́n nítorí pé ẹ̀gbin lẹ́lẹ́dẹ̀ ńlọrọ oríṣi karùn-ún wọ́n sọ pé ọ̀làwọ̀ àmọ́ nítorí pé ẹ̀gbin ni ẹlẹ́dẹ̀ torí pé ọlọ́run bá sọ pé fa innahu rijsun. ẹlẹ́kẹfà eléyìí lọ̀rọ̀ ìmáàmù Ṣáfì ẹlẹ́karùn-ún yẹn lọ̀rọ̀ ìmáàmù Ṣáfì wọn láfi ẹlẹ́dẹ̀ nìkan torí pé ẹlẹ́dẹ̀ ńkọ́ ẹ̀gbin ni. ọ̀rọ̀ sì kẹwàá wọ́n ní máa sọ gbogbo máa ṣùgbọ́n ó di rẹ̀ yàtọ̀ sínú ẹ̀ awọ ní ọmọ inú rẹ̀ ọmọ láì di rẹ̀ lọ́mọ inú rẹ̀ ọmọ mùṣkílà wọ̀lọ́ torí tẹ bá fẹ́ rọmi ni ẹ pọ̀ àtinú nàám ẹ kẹ́nu ni wàhálà lélẹ́yìí bẹ́ẹ̀ lọ́rọ̀ orí sì fa sọ. wọ́n ní ẹ kò sí wàhálà bẹ́ẹ̀ náà sọ pé òtí rẹ̀ lọ́mọ inú rẹ̀ ọ̀mọ ìyẹn ni pé ẹ máa lò fún nǹkan gbẹrẹfu ẹ gbọ́dọ̀ lò fún nǹkan olómi ẹ lè ṣe lùbọ́ lórí ẹ ẹ lè sá fúláwà lórí ẹ ẹ lè ṣe èrí lórí ẹ àmọ́ tẹ bá fẹ́ lò fún nǹkan olómi ẹ mọ̀ pé nídìí inú rẹ̀ sọ pé inú rẹ̀ ọmọ. ọgbẹ́lé wa látọ̀tọ̀ Imamu Malik rahimahullah pé àwọn pa gbogbo ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje wọn ni gbogbo awọ ẹran ẹ máa fi lọ ẹ bá àmọ́ sáyẹn rẹ̀ ilé lọ́wọ́ àti inú àtòdé rẹ̀ wọ́n ẹ máa lò lọ. wọ́n ní àwọn onáni tí mamu Bukhari kéde ṣọdọ̀ Abdullahi bin Abbas ọlọ́wọ́ bá kó yanu sí àwọn méjèèjì. lẹ́bi wa wọ́n ẹranko kan ayọ àgùntàn tẹ́tẹ́ ti Maimuna tó ti kú láti ní alẹ́tẹ̀fàtún ìhàbíhà kí ló dé tẹ́ sàǹfààní lára awọ rẹ̀ ọ̀ọ́lù ṣé ànábì sallallahu alaihi wasallam lóhùn ìnáha mẹ́yà ẹranko tó ti kú ni ọ̀ọ́lù ànábì sallallahu alaihi wasallam ni innama haruma akluha ṣe rẹ̀ kan jíjẹ rẹ̀ nìkan ló jẹ́ ìwọ̀ àmọ́ àwọ̀ rẹ̀ lè fi ṣe ẹ lè ṣàǹfààní lára rẹ̀ but ẹ lè ṣàǹfààní lára rẹ̀ túmọ̀ sí káyìí táyà rẹ̀ àbí òye wa pé ádámù dìkìrì laysa dìkìrì lil ádám àìsọ wípé ṣàyàn rẹ̀ ń bí kò túmọ̀ sí wípé wọ́n sọ pé láì ṣàyàn rẹ̀ àbí wọ́n sọ pé láì ṣàyàn rẹ̀ wọ́n sọ pé jíjẹ rẹ̀ nìkan lè wọ̀ lánàá bí wọ́n sọ pé ẹ sì lè ṣàǹfààní lára awọ rẹ̀ láì ṣàyàn rẹ̀ kò síbi tá a ti sọ bẹ́ẹ̀. lẹ́ẹ̀jì ó ní wípé àwọn náà dá àwọn ní òkè tẹ́ bá sọ wípé tún nídìí ká sọ pé kí wọ́n rẹ̀ ná. ṣé mọ̀ wípé òwúlùkùn hàdá yẹ̀sítẹ́lẹ̀zẹ̀mù tààkìrọ̀ bẹ̀yẹ́ni àníwọ́kìtì hàj wàtálìkà bọ́tìlì ntó tí ó bí onígbàjẹ́ kánà bí ọ̀sẹ̀ àlàyé fáwọn èèyàn nígbà tí wọ́n bu sí àlàyé yẹn. kí ló dé tẹ̀ sàǹfààní lára awọ ẹran yìí báyìí wọ́n nítorí kó ti kú ni ànábì sọ̀rọ̀ láti sọ́la sọ pé jíjẹ́ rẹ̀ ní káyọ̀ yàtọ̀ sí tẹ̀ sàǹfààní lára awọ rẹ̀ tó bá yẹ kí ń bùkátà kásá yẹn rẹ̀ kọ̀ bá àlàyé rẹ̀ torí pé ní ìsàn bùkátà àlàyé yẹn. àti ká lọ àlàyé lára má ṣe nígbà táwọn èèyàn bùkátà rẹ̀ tó burú ni ká lọ àlàyé lára nígbà àwọn èèyàn ń bùkátà rẹ̀ tó burú ni àwọn asọ̀kúnlá لم يؤخر النبي صلى الله عليه وسلم البيان عن وقت الحاجة وإنما أخره عن وقت الخطاب النبي صلى الله عليه وسلم wọ́n lọ àlàyé lára sígbà tí wọ́n bùkátà rẹ̀ ṣùgbọ́n wọ́n lọ lára sígbà tí wọ́n sọ̀rọ̀ ni pé àní ṣàlàyé rẹ̀ nísìn àtúnṣe àṣẹ torí tí wọ́n bùkátà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni àárí kan ti bẹ̀rẹ̀ sí ní bó awọ yẹn nígbà tí wọ́n bá wá bó lànàbẹ̀ wá sọ pé náà òkè ṣe báyẹn o nídìí láti ṣàyàn rẹ̀ náà báwọn ti mọ̀bẹ̀ mọ̀bẹ̀ dípò pé wọ́n mọ̀ pé àwọn ń bó awọ wọ́n ń kun awọ kúrò lára rẹ̀ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kun kẹwàá rí báyìí náà bí ọ̀sọ̀ fún un bí ò sọ fún un tó inú lé tẹ̀sán àní lára wọ rẹ̀ jíjẹ rẹ̀ nìkan ló ṣe wọ̀ mutlaq àdìsí ta sì ní tí wọ́n mú wá nínú bábù yìí àdìsí ibn Abbas ayyuma ihabin obìnrin afala ṣe gàǹdì pé gbogbo awọ tá a ti sáyà sí sáyà yín gbọ́dọ̀ kún eléyìí wọ́n pè ní muqayyad والمقرر في الشريعة أن المطلق إذا عارض المقيد فإنه يقدم المقيد على المطلق ويكون في ذلك العمل بالدليلين معا tí ẹ̀rí méjì bá takora wọn tọkàn jẹ́ mutlaq tọkàn náà ni wọn ò la èjì wọn là á èyí tí wọ́n là yẹn láti ṣiṣẹ́ yàtọ̀ sí èyí tí wọ́n là torí fífi èyí tí wọ́n là ṣiṣẹ́ ó ti kó fífi èyí tí wọ́n là ṣiṣẹ́ fẹ́ kó ti kó sínú méjèèjì ti wọnú ẹ̀ so therefore èyí tí ábìbí sẹ́ni ayé máa ìhá abẹ́ni tọ́kọ́ ọ̀kọ́ ọ̀hún gbogbo àwọn ọ̀tọ́ máa ti sìn yàn ó ti máa wọlé ṣak bàbá wo gbogbo ọ̀rọ̀ táwọn olùmọ̀ á sọ yìí àti ní ti kálukú fẹ̀yìntì ní ẹ̀rí rí pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ló lágbára jù sísáàyàn gbogbo awọ tọjọkùrú ẹran yọsọdì ntọmọ sísáàyàn gbogbo awọ tọjọkùrú ẹran yọsọdì ntọmọ alhamdulilayi ọwọ akutọwọ awọ ẹlẹ́dẹ̀ àtàwọ ajá aṣọ kútẹ ẹlẹ́dẹ̀ bá láwọ sísáàyàn rẹ̀ yọsọdì ntọmọ láti láwọ sísáàyàn rẹ̀ yọsọdì ntọmọ.

tó bá kọ́wọ́ bọ ẹran ẹlẹ́dẹ̀ tó ń fi láíláí pé kó tó bá ti gbọ́ ọ̀sùn rẹ̀ ó ṣọ pé wọ́t subhanallah bẹ́ẹ̀ lajá bó lè ṣe tilẹ̀ tó tí wọ́n ti ní táì jẹ́ àlè jẹ́ sẹ́nu àìfi irun mú sọ̀rọ̀ àmọ́ àtàyàn awọ ẹlẹ́dẹ̀ tó mú àkàràmọ̀kùnmọ̀lá ẹ dákun awọ ewúrẹ́ awọ àgùntàn tó ti kú ẹ mọ̀ pé tí bá ṣe pé kí ọkàn mọ́ sọnù kó wọ́ ọmọ sọ̀kò fá. orí ju ẹni tí ó lè ṣe sùúrù late kí gbogbo èèyàn mọ̀ kó ti kọ́ wá wà lójú títí bí mọ́tò gbá ni bí machine lọ gbá ni àbótí ẹ̀kan ṣubú rẹ ló bá kú wọ́n wá gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà gbogbo yẹn ti mọ̀ kó kú bá ni o wọ́n á gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà wọ́n á tẹ́ ẹni lẹ̀ wọ́n á ń pọ́n bẹ ọwọ́ ni wọ́n fẹ́ yọ o wọ́n bá níjọ bàbá alágbájá dẹni tí ń jòkó ẹran torí pé kìí ṣe gbogbo ẹni tó bá rí ìbẹ̀rẹ̀ pípọ́n bẹ ni ó dùn owó kí lọ kí ẹ ṣe lomi ọkọ̀ kọjá ní la ilaha illallah hmm. inna lillahi wa inna ilaihi raji'un a ah, ọlọ́ni ọkọ̀ mọ́ padà sẹ́dá a ah, ọlọ́ni kí wọ́n á là ìbàtẹ̀ rí nìyí. ibi tí wọ́n bá ti ń bó awọ ẹran lọ́fẹ́ yọ ọ wọ́n bá ní òkú ẹran lókùtò tuntun. lọ́wọ́ á di pé òun wá nǹkan kan. wọn àmọ́ òfin tí bàbá tí máa jòkó ẹran lẹ fẹ́ fi fún ṣé bàbá tí máa ṣe kò subhanallah. bẹ́ẹ̀ náà ṣẹ́rí kéèyàn mú òfin ọ̀tọ̀ àti implimẹ́ǹtì rẹ̀ nǹkan mìíràn lẹ́yìn náà nísìnyí ẹran ti kú kalẹ̀ wọ́n wá ń bọ́ awọ rẹ̀ ọwọ́ ayọ̀ awọ olẹ́gbẹ̀ẹ́ ẹran lọ. pé àwọn gbogbo àwọn yóò tún máa sọ pé ah, à ń tẹ́ ẹ ti yọ gbogbo awọ yìí báyìí ẹgbẹ́ ẹ̀ràn tọ́ka tì mí ni yóò gbé lọ dáadé pé tí wọ́n mọ̀ sọnù pé àkíyè oṣù àti gbogbo wàhálà awọ lásán lọ́fẹ́ mú. ẹlòmíì gbé ipò tí báwọn sáyàn rẹ̀ subhanallah sọ nítorí pé àwọn ẹni tó jẹ́ pé ẹranko gan wọ́n ti gbé wọ́n ti ọjẹ́ láì sáyàn wọ́n tún wá báwọn sáyàn rẹ̀ sọ wàhálà kẹta tẹlẹ jẹ ṣiṣẹ jẹmẹ gbogbo tí máa fa wọ ẹyìn bá sátìrì kan ti sáyẹn rẹ you don't need to go into detail àmọ́ abẹ́rẹ́ awọ kìnìún awọ kìnìún ẹ ṣé mo lè fi ẹyìn wọn ti fi pọ́ọ̀sì sápò kírun àbí lè fi sápò kírun because I don't know kí ni wọ́n fi sáwọ́ rẹ̀ à máa tán rẹ̀ bẹ́lí tì í ń kọ́ ṣé mo lè lo àbí lè lo máa bá rẹ̀ lásìkò jẹ́ bàtẹ wọ ọkọ tó káwọn kan wàsíwàsí ti mú wọn débi tí wọn máa wọ bí tẹ́tí ta bàtà láyé ní mẹ́tò wọn rà òun náà ní wọ́n pé skin shoe fẹ́ ra o kò ní mọ̀gbà tí ó lọ ra leather shoe àwùjọbìlà ẹ̀rú máa mi kọ́ má já wọ kọ́ má já wọ kọ́ má já wọ ayò máa ìhà bẹ̀ndọ̀bẹ̀gà tọ́kọ̀tọ̀ máa ti sáyẹn rẹ̀ tó sẹ́kù. Nabi sallallahu alaihi wasallam sọ fún wa pé nǹkan pàtó ni wọ́n gbọ́dọ̀ fi sáyàn rẹ̀ kó tó lò lókun ìgbà tí ò bá ti jẹun tó lọ ṣe léèwọ̀ ni wọ́n lò láti fi sáyàn rẹ̀ à ń tẹ̀sọ̀ èso tí wọ́n lò láti fi sáyàn rẹ̀ èsì kankan ìgbẹ́ ni wọ́n lò láti fi sáyàn rẹ̀ kílẹ̀ mọ̀nà tí wọ́n fi sáyàn awọ náà eérú àtàwọn nǹkan míì tí wọ́n mix papọ̀ náà ló burú mẹ́ẹ̀ kò tó burú mẹ́ẹ̀ ilé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ وعن سلمة بن ابن المحب ابن المحبكي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صباغ جلود الميتة ظهورها صححه ابن حبان طلحة سلمة وما المحبق قال النبي محمد صلى الله عليه وسلم wọ́n ní sísáyàwó òpó ẹran náà ní fífọ́ ma ẹ̀rí pé ẹni tí àdìsí wa náà ni eléyìí náà mú wa àdìsí kẹtàdínlógún. Ibn Hibban nínú tí wọ́n àwọn èyí tá a mọ̀ sí kí ni Sahih Ibn Hibban àwọn ni wọ́n mú wa. ẹ sì tún gbọ́ pé tó mọ́nà kò yàtọ̀ sí ní títí alákọ̀ọ́kọ́ mú wá. wọ́n nínú ráyà mi Ànábì sallallahu alaihi wasallam sọ pé zakatul adimi dìbọ̀gù zakatul adimi dìbọ̀gù dúdú ń bu àwọn tiẹ̀ dúdú ń bu tàwọn nìkẹ́ náà yàrá yẹn pé tó bá dùn pé dúnbú awọ ọyún oníkẹ́ sáyẹn rẹ̀ tó bá ti sáyẹn rẹ̀ bí ìgbà tẹ dúnbú rẹ̀ ni ẹ lè fi sàǹfààní. wọ́n ti tí mi tún wá tó wà nípa ọ̀rọ̀ yìí báyìí etí fi hàn wá pé sísáyẹn awọ ńkọ́ ó máa ń sọ awọ di tó mọ́. سواء من حديث ميمونه hadith ẹlẹ́kejìdínlógún ó wà nínú hadith maimuna radiyallahu anha sọ̀rọ̀ pé maimuna náà sọ ká gbèsè rẹ̀ kú ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ maimuna ó ní marra nabi sallallahu alayhi wa sallam ishaatin yadurrunaha anabi muhammad sallallahu alayhi wa sallam wọn kọ́ dára. àgùntàn kan ṣáàtún yajurrunaha qala law akhadhtum ihadaha faqalu innaha maytah qala yutahhiruha al-ma'u wal-qarad rawahu abu dawud wan-nasa'i. wọ́n ní àdéhìí yìí báyìí. ọwọ́ láti ọ̀dọ̀ Maimuna Maimunatu. òun náà ni ummul mu'minin ìyá àwọn olùwàgbọ́ òdodo torí pé àwa ànábì Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin tí bàbá rẹ̀ ń jẹ́ alḥarith ẹ̀jẹ̀ ìhìlíyà orúkọ rẹ̀ síwájú ànábì sallallahu alayhi wa sallam tó fẹ́ ni barra ìṣe rere anabi wa sọ ni mẹ̀yìmúnà mẹ̀yìmúnà yẹn pé ẹni tá àràn kan dáadáa látọ̀dọ̀ rẹ̀ àràn kan dáadáa látọ̀dọ̀ rẹ̀ kí olùsèré rẹ̀ ẹni tá àràn kan dáadáa látọ̀dọ̀ rẹ̀. so nítorí pé àwọn orúkọ kan wà tó jẹ́ pé bí gbàtà ń fọ yẹn mọ́ ni náà náà ṣe ń pè ní mọ̀kúrò nù ṣẹ́yà wọ́n sọ pé wọ́n bá rẹ̀ ẹ́ tó ìwọ kìnnì kan olóríire ìwọ kìnnì kan tọ́ ọlọ́njọ́ jẹ́ wàláàkín àwọn orúkọ tó bá ti ní pé wọ́n fún yàn stamp tó ti ga jù yàn ṣẹ̀rí àmọ́ yóò lò rẹ̀ torí kọ́ mú bàá pọ̀ kàn máa sọ àkọ́ tó sì já mọ́ kankan rẹ̀ ilé àpèjú àwọn dáná bíi change ọkọ̀ wọn ni tí bàbá rẹ̀ wà lànà bíi nàá ẹ̀ dáhùn.

ànábì lè má láǹfààní àti mọ̀ pé nìkan jẹ bẹ́ẹ̀ wọ́n pààrọ̀ rẹ̀ nítorí pé ànábì ni wọ́n tó pé ànábì èfi tí ọ̀dà alẹ̀ wọ́n tó pààrọ̀ rẹ̀ nítorí ọkọ wọn ni wọ́n torí pé tànàbí bá ń gbókọ tí ọ̀dà tí ò ní tùmọ̀ tó dáa dojúmọ́ wọn mọ̀ fẹ́ fi pè ìyàwó yìí pé bára wàá mè bá mẹ̀múnátù rẹ̀ àbẹ̀lọ́ nǹkan mọ̀ burú nígbà tó kọ ìyàwó tiẹ̀ náà bá dáa kọ pààrọ̀ rẹ̀ kó o sì make it known sí gbogbo ẹni tí wọn mọ pé pé tọ bára tí wọn pé o wọn ti wá sọ ní kíni Mẹ̀múnà tù ẹ kọ́kọ́ lọ sí láì fún bàbá rẹ kí wọn má fọwọ́ kọ́ rí àrò pọmọ wa tó ẹ ṣàlàyé fún wọn. ǹjẹ́ tí wọ́n ń bẹ nínú ìlànà kí àwọn náà yóò kọ́kọ́ padà tí orúkọ kọ̀ bá dáa tó náà lè yí padà nítorí àwọn àpèyìn bẹ́ẹ̀ ń jojúmọ́ kò sínú lànà yọkàn dá mọ̀ràn ni ah! kò bá dàpọ̀ tẹ bá lè pààrọ̀ kọ̀ àbí òye tẹ bá lè pààrọ̀ kọ̀ bí wọ́n fẹ́ ń jaban lẹ́ kí àwọn èèyàn wá kọ́ gbọ́n yí padà sí baba alágbẹ́jọ́ wọ́n pe ni wọ́n fẹ́ yín akin ṣùjà hmm? so bá dàpọ̀ agbọ́mọ̀ràn rẹ̀ á máa ronú sí i ṣàtúntò bọ́kùnrin ṣe máa ṣe nu kò ní fẹ́ kà pé á máa ronú sí so anabi sallallahu alayhi wa sallam kó àrò orúkọ Maimuna anabi sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ ní oṣù delqaida lókè jẹ́ lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ wa nípa gbogbo lànàbì gan fẹ́ náà kan ọrọ mi wọ́n sọ pé ànàbì fẹ́ ńgbà tànàbì ṣe ìhàmù ànàbì wà nù ìhàn àti wà nù ìhàn òótọ́ ẹnìkan èyí kan fún yín sì ní nígbà tó wà nù torí rẹ̀ Ibn Abbas onye fẹ́ nígbà tó wà nù ihram àdìsí mi ní ọ̀fẹ́ nígbà tó wà nù ihram so Abu wọn lòun ló ṣe alárìnà tó jẹ́ pé mọ́rọ̀ ànábì lọ́ba Maimuna yọ gba ti wà bá ànábì sallallahu alaihi wasallam ìgbà wọlé Maimuna wọn ni wa halal ọfẹ́ Maimuna nígbà tí ti gbé ihram ni. ṣe tẹ́kù. ṣé eléyìí fi hàn wá pé ìgbà tá ànábì sallallahu alaihi wasallam fẹ́ Maimuna kò sí nínú ihram. Maimuna ọkùnrin ọdún kọkànléní ọgọ́ta lẹ́yìn hijra anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ọdún kìló lànà bí kú ọdún kẹwàá tí mẹ́múnà bá ti kú ní the year sixty one ọdún mélòó ló sì lẹ́yìn ikú ànábì fifty one years tó sì tún kẹ́nìkan fẹ́ yàwó ànábì lẹ́yìn ànábì fifty one years ni wọ́n sì lẹ́yìn ikú ànábì tí ó sọ̀kọ̀ wọ́n sì kú wọn ò rùn sí lẹ́yìn ìjẹ́bù sí jẹun. ẹ̀múnà yìí Khalatu ibn Abbas òun ni ọmọ ma ìyá ibn Abbas anabi sì fẹ́ yàwó mi lẹ́yìn mẹ́múnà yìí ńlá anabi fẹ́ kàn sallallahu alaihi wasallam ọlọ́run nàbí sallallahu ala wọn kọjá agba ẹran kan táwọn máa ń fà ká mọ ní gbogbo àyíká gbogbo kọjú ọmọdé náà ni ọmọ àwọn ọmọ ayé ayé ànábì nù gbàtà rí jágùtàn kú wọn fa ẹsẹ̀ rẹ̀ wọn bá ń fa ká títì gẹ́gẹ́ bó ti jẹ́ pé ń bì náà ewúrẹ́ bá kú kalẹ̀ náà nísìn báwọn ọmọ bá dilẹ̀ tí wọn ò ní sùkúlù ẹ̀wọ̀n pé wọ́n pa ni ṣùgbọ́n ìfàdélé ẹni tí wọ́n gbà lọ́wọ́ tí wọ́n jẹ ṣùgbọ́n àwọn eléyìí báyìí wọ́n ń fa ká. ọ̀pọ̀ ànábìsọ̀lọ́lá àdìsílẹ̀ wọn sọ wọ́n ní wọ́n ń pàtà ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ti ga jù. ó wọ́n sọ fún àwọn ọmọdé ní pàtà torí ta ni ọba àwọn pàtà tẹ́lẹ̀ náà. tíkítà abárágbàlagbà ti ń fa àgùntàn tó ti kú ká àpè káì ẹ̀dín lélẹ́yìn. ṣùgbọ́n wọ́n ń pàtà ẹ̀ ti túmọ̀ sí kí ni àwọn ọmọ wẹ̀yìn wọ́n tún wá ga jù sọ̀rọ̀ kan rìwáyà rìwáyà rìwáyà tó ti wá ti fi hàn pé ta ló ní àgùntàn náà Maimuna Maimuna wá sọ pé èmi mo làgùntàn náà àìlà ìlọ kábàbà pé ń dùn pé ń gbàgbọ́ bàjẹ́ tiẹ̀ tí wọ́n wá ń pàápàá olówó afẹ́jọ́ sùn ànábì àwọn obìnrin nu o ń bọ̀ afẹ́jọ́ sùn ànábì ànábì wá lọ bá wọn títí kú lẹ́sìn pàápàá mọ́ mọ̀ pé wọ́n ń fà á torí wọ́n wàá sọ fún pé àgùntàn yín kú wọ́n sì ń fà á káwọn sẹ́wọ̀n pé ní ìjọba káyè sìn màmá tí àgùntàn rẹ̀ kú wọ́n á sọ fún pé tọ̀ òun bẹ́ẹ̀ sálẹ̀ ọ̀ra àgùntàn kú lára dà kíákíá kò ní mú gèlè tí ì dọ̀hún àgùntàn ní àbíṣẹ́ lómi fọ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n parọ́ kó ti kú ni àbí ò tí ì kú yóò lè bọ́ bẹ́ẹ̀ tiẹ̀ ti kú náà ọlọ́run ti lè rà á ìyẹn láyè sí inú o torí ẹ̀ ní òun ọ̀tà àìmọ́ iye tí wọ́n pe àwọn tí ń tewúrẹ́ pé kó má rò pé ẹran àbí tẹ́ni tí tewúrẹ́ náà fẹ́ tó pé ẹran tẹ́ni tí ń ta ń jẹ tó kọ̀ láti fún yàn ló pé ẹran jẹ́ àbí súyàn. Allahu alam lọ́lọ́mọ ẹ̀sùn ni àmọ́ lọ́lọ́mọ torí ká a lè sọ ní yóò wá kọ dínà káwọn èèyàn tún jẹ súyà yóò kọ dínà káwọn èèyàn jẹ orúkọ yóò kọ dínà káwọn èèyàn jẹ ẹran lóúnjẹ àmọ́ ìyẹn olóúnjẹ páyọ̀ lọ bàbá ń sèré páyọ̀ lọ ni wọ́n fún jẹ kú jẹjẹ o ìran ti kówó lẹ́gbàá lónìí ọ̀ràn ni ó dà lọ́la. nítorí ìdí eléyìí ó ń wọ́ ẹran yẹn ká paul anabi wa ni ah anabi kẹ́ ẹnìkútọ́ akáwá wa ni hey tẹ bá ti yọ lásán tẹ dojúrú àwọn ọmọ òdùn ogbọ́n tẹ sọ wọn ò tù lẹ̀ ni bàbá yẹn bọ̀ ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam bàbá mi gàdá tún dúró wojú rẹ̀ náà kàn kó náà tún rọ̀ díẹ̀ èsì ó lè gbẹ̀yìn yọ́nbi tí wọ́n ti ní rí bá lọ sí kòbókò. so tó ṣe pé wọ́n fẹ́ lù wọ́n fẹ́ kú ṣùṣùgbọ́n ànábì wọ́n sọ bá rí sẹ́lẹ̀ nípa ànábì yọ sí wọ́n ti mọ̀ pé ojú ànábì ò léèyàn ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò léèyàn dànù fabima rahmatin min allahi lẹ́ńtẹ́ lẹ́hùn walaw kunta faddan ghalidha alqalbi lanfaddu min hawlik kí ọlọ́run tó ṣe fún ojú ọ̀rọ̀ fún wọn ìbájẹ́ kó kúròrò ní ọ lọ́kàn ó gbọ́n wọn ní ọ̀tá kú wa ànábì sallallahu alayhi wa sallam anabi wa tí wọn bá wọn sọ̀rọ̀ ẹ dàkún o ha ọmọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ lọw lọw akhafu ihabaha ha ìbá ṣe pé ẹyọ awọ rẹ̀ ni ìbá ṣe pé ẹyọ awọ rẹ̀ ni kí ni ṣe jẹ ẹyọ awọ rẹ̀ ha èdè ẹ̀kọ́ tó ga nù àmọ́ ní ìsìnjẹ́ ìbá fẹ́ sọ pé ha ṣé sọ ayẹkẹ́ máa ṣe nu láti pé yọ lọ́yẹ̀ pé ìyàwó rẹ̀ á ah, ah, tí tí àwọn ọmọ ti mọ̀ pé tíyùn ní tí ó wà lẹ́yìn rẹ̀ ọwọ́ ni wọ́n bá léyìn mú ẹni mo bá rá mú so ṣùgbọ́n ànábì wa sọlá ẹ wọ́n bá ọmọ wíwìnwín sọ̀rọ̀ ìgbà tí wọ́n bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ náà ló fà á ló fi jẹ́ pé gbogbo wọn gbọ́ngbọ́n àgbàlagbà. àwọn àgbàlagbà sọ̀rọ̀ ọmọ wẹ́wẹ́ wọ́n máa gọ̀ ni. rántí àgbà máa ọmọ wẹ́wẹ́ sọ̀rọ̀ àgbàlagbà wọ́n àjọ tí wọ́n lọ ẹ̀yẹn padà sínú hadithi Ànábì sallallahu alaihi wasallam tí Abdullahi ibn Abbas sọ̀rọ̀ yà gulam ni u'allimuka kalimat gbogbo ọ̀rọ̀ yẹn Abdullahi ibn Abbas ojú ọmọ ọdún mọ́kànlá sí méjìlá lọ náà ọ̀rọ̀ tó ti kí ni wọ́n ń bá ọmọ kékeré sọ ń kà yẹn ó sì há gbogbo ẹ̀ sórí kò sí kan ẹ́sìkà ọ̀rọ̀ ń wúlò fún un. wọ́n tírèènì wọn ní tírèènì kí wọ́n dàgbà lọ́pọlọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tírèènì tiwa lónìí wọ́n ń àgbàlagbà ní tírèènì kọ́yọ ọmọ rínrín lọ́pọlọ yóò sì dàgbà lára ìyẹn lè yọ ọmọ five years tí wọ́n sunkún sí bàbá rẹ̀ lọ́rùn pé àbá ẹ fún mi lówó oúnjẹ ah, ṣe wọn pé ọlọ́run mẹ́jẹ á gbọ́ so ìní pé tí wọ́n sọ pé kí ni. والنص قد إن تهمله شب على حب الرضاع وإن تفطمه ينفطمه فلم يومين dàbí ọmọ kékeré ni. tó o bá fi lè pàtì tó dára rẹ tó bá wù ọ ní kọ́ máa ṣe tó tó bá fi kò sọ fọmọ rẹ pé tó bá wù ọ ní kọ́ máa ṣe alágẹ má ti bímọ ẹ àìmájú tọwọ́ ọmọ yẹn tí wàá nípa ti bímọ àti sáìn ìwé pé alihamudulilayi ọkùnrin ni wá alihamudulilayi wọn náà tó yà fa hey máa ṣe tó bá wù ẹ you are free kòbóró wọn ní tí a fi lè pọ ọmọ tì tẹ pa èèyàn tì yóò dàgbà ọhúnrún gbọn débi pé yóò tún máa mú un tí wọn máa sunkún ọmọ arìnrìn tí wọn máa ní ẹwà rẹ tí wọn ní mami ò fún mi lọ́mú ni ọmọ twenty years àmọ́ tí ẹ bá fi lè ọmú lẹ́nu lọ́mọ oṣù kan ọ̀parinu wọ́n bá tún gbé ọmú sí yóò mú kó mẹ́rin kìnnì láti jò ọ̀kan mọ́lá ni ẹ wá wá bọ́ọ̀lù ti dọ́mù èèyàn nu ẹ gbọ́dọ̀ train àwọn èèyàn to be serious ẹ train wọn to to to to be wise mọ́tẹ́ bá train àwọn èèyàn to be dull ẹ train wọn to be full tó ta lẹ́rìí lẹ́yìn ẹ bá ní ayé anas àwọn òpònú ni ọ̀dà tó ń torí de eléyìí ló ti jẹ́ pé anabi sọ́lá ṣe là ń train àwọn èèyàn lọ́nà tí wọ́n fi dá aláhìwọ́gbẹ́ wọ́n ga ní gíga tó dáa bẹ́ẹ̀ làwọn sábẹ́ tẹ́ yẹn tẹ́nìkan ni wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ rí i pé yàní wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ ìlànà ẹ̀kọ́ yẹn sì lápá lórí ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu. wọ́n hùwà wọ́n yẹn lápá lórí ìwà tí wọ́n fi ń bá àwọn èèyàn lò bẹ́ẹ̀ náà lọ ẹ̀ka àánú ọ̀jẹ̀ o fún rẹ nìkan ní ìsìnkú ni a kò lè má jẹ bẹ́ẹ̀ ọmọ kí o lágbájá ni má jẹ bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ́ lágbájá ni dáadáa nìyẹn àmọ́ tí wọ́n ní ní bẹ́ẹ̀ ló bóòlù ẹ̀ tún fẹ́ kó rí ẹ̀ máa fà rẹ̀ ni kó máa ta ni fa ẹ̀yin náà sì kó máa dáná kú bí ìyára tí àfáà jẹ́ kúrú ọmọ kí wọ́n jẹ́ kí ni wílígánsì so wọ́n sọ pé ìdákanà rọ́bùlbẹ́ẹ̀tì ọ̀dọ́fẹ̀ dọ̀rẹ́bà àsìmẹ́tò ẹ̀lẹ́lẹ́ ìtì kulluhum raqsu wọ́n ní ti baálé ilé tọ́jú ni kálukú lé tó kó gbogbo àjọ àtìyàwó àtọ́mọ tí bàbá bá gbélú gàgà sọ kọ̀ǹgọ́ sí ti ń lò tí bàbá ń lò tí tẹ̀ máa tí ń lò tí tẹ̀ máa tí máa pé ìyàwó náà kọ́ máa wọ pé kó wọn tàdé tí máa ṣe kínní ìhòòhò àti èsè wèrè kí òun lè bá fi hàn kó bàbá yàn ya wèrè ìyàwó náà kọ́ máa jó tí àwọn ọmọ náà bá ti rí kí ìyá ń jó wọn a gbọ́dọ̀ púrúfù pé màmá ọ̀ ya wèrè ẹ̀dá wa náà jó that a fi púrúfù pé bàbá wa is doing the right thing so wọn sọ pé títà lé ilé bá ti gbé lù tí máa ń lù kí lára lé òsì gbogbo wọn máa jó náà ni ẹni pé tí ọ̀gá bá ti ya dìndìnrín àwọn ọmọlẹ́yìn kọ́ wọn yà dẹ̀pẹ̀ sòrò ẹ̀ ló ti jẹ́ pé wọn àtànà bíi tírénì àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní tírénì tó ga tọkànnú wọn sọ̀rọ̀ gángbà míì tí wọn bá ń dìlù pẹ̀lú àwọn àdéhì àtọ̀rọ̀ àwọn tàbí wàhálà kékeré kọ́ lè yàn ṣe ń kàmí láti difference pé sóra ní ilẹ̀ àbọ̀rọ̀ sáré wọ́n kẹ́kọ̀ọ́ débi kọ́rọ̀ tí wọ́n gan yí padà lọ́kàá ló fi wàhálà pọ̀ àwọn olùmọ̀ láti differentiate ń kàmí sànàbí lọ sọ yìí ní àbí sàbí ìgbà tí kò wọn láàtàn kí ló dé táwọn náà lè dà bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́nà àwọn olùkọ́ wọn náà dàbí wọn nínú ẹ̀kọ́ ẹ wá àwọn olórin kẹta pèjúwe iṣẹ́ òfò iṣẹ́ ìranù tí wọ́n ń ṣe yẹn ẹ̀ríkẹ́ lómi nu wọn yóò imitate olórin míì pé wọn sì ní tètè dá mọ̀ pé èyí tọ́jọ́ gbà ńkọ́ ní kọrin àwọn abìkan ní ọkàn máa hàn pé bọ́jú òní bá bàbá gbé bọ́jú òní àmọ́ á ọ̀fẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ tán á kí ló dé táwa náà ṣàgbìyànjú kó jẹ́ pé àkọ́tì àwọn ẹni rí fatashabbahu illam takunu mithlahum inna at-tashabbuha bir-rijali falahu. try láti sin wọn jẹ kó tẹ̀ má jẹ́rú wọn torí sísìn àwọn èèyàn dáadáa jẹ́ oríire bá náà máa sí àwọn èèyàn rí jẹ àwọn olùmọ̀ èèyàn máa sí wọn jẹ nípa bá ń ṣe ń hùwà nípa bá ń ṣe ń lólé ayé wọn eléyìí yóò mú káwọn ó dín èèyàn rí nì ṣé kí kákan máa sí àwọn èèyàn jẹ nu bí wọ́n ń ka kí ó àbí bẹ́ẹ̀ kọ́ ọjọ́ pé ní ti tí wọ́n fẹ́ kí ní ti wọ́n sùdéètì nù ṣùrẹ́ẹ̀mù nù mẹ̀ṣáwí nù abdulbaba abdulsọ́mà nù kúsọ̀rí nù ṣọjá ìfínú gbogbo eléyìí ní tí wọ́n pè é ká olùkùrọ náà dálé àwọn tí ń ká olùkùrọ á nìyẹn wọ́n takò Ọlọ́run ò fún wọn lóun jẹ náà wọ́n fi ní mọtọhírù nù Yusufu nù Abdulatifu nù àbí ẹ̀kọ́ ni ká tiẹ̀ náà sọlọ fún ọ náà bóyá ńgbà tí wọn náà bá gbé tiẹ̀ yọ yóò tún wọ àwọn èèyàn lájú ṣùdẹ́sì nu ṣùrẹ́ẹ̀mù nu sẹ́wọ̀n pé tiwọn látàkà ló fàfi wọn wá ara wọn irú ohun tó ràn fún wọn wọn kà wọn náà gbé tiẹ̀ yọ. bá gbé tiẹ̀ nu wàláhì láàrin méjì wọn náà gẹ̀ẹ́tì nínú kọ́ka tí bọ́lá wọn bá ṣe ṣe òun rẹ àti kọ́ka pé kò ní kọ́ fẹ́ fọ́ọ̀sì ara rẹ pẹ̀lú òun ẹlòmíì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run jù mímì rẹ ó sì gùn nígbà tí wọn bá ń kà pẹ̀lú òǹtọ́ lọ ń fún ọ ju kọ́ ọmọ àká pẹ̀lú pọ̀ ya òun lóhùn lọ. ìtumọ̀ mímì rẹ ó gùn ni pé wàá lè kíkú yẹn dọ́gba wàá lè fàágùn bí tó ti yẹ kó fàágùn wàá lè gé kúrú bí tó ti yẹ kó gé kúrú láì jẹ́ pé wàhálà kan bẹ lórí rẹ̀. yàtọ̀ sí kọ wá pé ohun ẹnìkan ọmọ wò pé no bí bàbá yẹn ti sẹ́yìn lọ́nà ẹ̀kọ́ ni mò ń sẹ́yìn bó ti ṣe wàhálà ọkàn máa bọ́ gbogbo wa lóde ilé ẹ̀kọ́ dáná bí sọlọ lọ́wọ́ àti sọ̀rọ̀ fún àwọn yẹn ni pé ẹ ní káàkiri dáadúró nínú dáadáa wà wọ́n ní ànábì laqad kana lakum fi rasulillahi uswatun hasana. pé tó gbé arọ dé lé ni pé tí ń bá wọn ọmọ kékeré kọ̀rọ̀ wọ́n ń tírè ní ẹ̀kọ́ tó ga àwa náà ẹ̀ má fojú kéré àwọn ọmọ wa ẹ̀ má fojú kéré àwọn ọmọ wa kọ́mọ̀jẹ̀ always là ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó jẹ́ pé kíra àwọn ọmọ nǹkan àwọn ọmọ tẹ rí wọn tẹ bá ń bá wọn sọ̀rọ̀ àgbàlagbà ọ̀rọ̀ tẹ ń bá àwọn àgbàlagbà sọ ẹ̀rí kọ́ ọmọ gan tó máa wojú yín yóò wò bòmí o àbí bàbá yẹ ọmọ làwọn ń bá sọ̀rọ̀ sóhun yìí náà wọ́n bá bẹ̀rẹ̀ sí wò pé ṣé mi ò ti ń dàgbà báyìí sọ ẹ̀rí wà tó wù lánàá nípa ẹ̀wù máa lónìí pé gbàtẹ́yìn sọmọdé díẹ̀ díẹ̀ nítorí pé ọ̀rọ̀ tẹ́ bá sọ yóò ti bẹ̀rẹ̀ sí ní dìbẹ́lọ̀pù ọpọlọ rẹ̀ wọn là kúrẹ́ pẹ̀tẹ́ ni ẹni gbangbangbangba là tẹ́lẹ̀ ńkọ́ wọ́n bá wí ní sọ́n lórí olú ẹ bàjẹ́ ẹnu gbangbangbangba ṣe máa kó iṣẹ́ orí ẹ bàjẹ́ iṣẹ́ orí ẹnu gbangbangbangba ní ọmọ wù gbogbo gbà nítorí ẹ tẹ́yìn bá tilẹ̀ rézì lẹ́vù ọ̀rọ̀ tẹ́ bá sọ ẹ̀ ń rézì ọpọlọ rẹ̀ ẹ̀ ń rézì ọpọlọ rẹ̀ ni so ọ̀bẹ ìdìnnìlá pẹ̀lú àdúrà níjọ́ tó mọ́ bá di kó pé nílà káyì inú tí ń gbọ́ máa dùn ni. so ìjà nàbì sallallahu alaihi wasallam ní tó yẹ kí wọ́n máa ń yàn sọ̀rọ̀ ọpọlọ tó mú kí ọpọlọ wọn develop ọ̀lù wọn á dá nàbì sallallahu alaihi wasallam lóhùn ìnà àmàyà àdédé máa fà ká ìwà nàbì sallallahu alaihi wasallam ó rí tiwa náà dàrú ó ti kú ni tó bá wa ti wá ṣe ká mọ wá ẹ̀sìn lọ́kàn ni ó ti kú ni òkú ń betí ẹran ni. ọ̀lù anábì sallallahu alaihi wasallam àwọn aṣọ ìgbé ẹ mọ̀ kọ́rọ̀ àwọ̀ làwọn bá wọn sọ wọ́n ní ẹ ní sàǹfààní lára àwọ̀ rẹ̀ wọ́n ní ó fẹ́ràn ni. láti tó wá padà sára àwọ̀ yẹn tó kọ́ hero halmao walqarb omi àti tí wọ́n máa ń lò láti fọ àwọn ọmọ tí wọ́n pè ní qurb. kí ọ̀fọ̀ mọ̀. báyìí ni àwọn àbẹ̀ yìí ni wọ́n gbọ́ lẹ́nu Ànábì wa sallallahu alayhi wa sallam. nítorí wọn máa fi fàwọ́ mọ́ òní wọn pè ní ọ̀rọ̀. adéṣe yìí ó fi hàn wá bí gbogbo kan tó lè mú káwọ gbẹ tí ó sì fọ gbogbo ń bẹ láwọ ara wọn nù lò láti fi tí ò ní jẹ́ káwọ́ bàjẹ́ kọ́ máa rùn sẹ́yìn káwọ́ ìgbé kalẹ̀ káwọ́ èsì ìgbé irun sọ́nà kún un lọ táwọ̀ bá fi lè wọnú àyè táwà nísìnyí wọ́n ti sáyìn rẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ń dà sí títómi ká sí títómi ká sí ibi ò ní ṣe wọ̀ mọ́ ń gbọ̀ báyà sáyìn nǹkan pápẹ́ tí wọn ò tí ì sáyìn káwọ́ òtún pọ̀mọ́ wọn ò tí ì súnná débi kó di pọ̀mọ́ ẹ wá pílẹ̀ wípé wá tún di lọ́tún láti máa sún náà sò ẹ bá tẹ̀ lọ́tún láǹgbà mi ìdílé lẹ́yìn ẹgbẹ́ ẹ̀kọ́ ni gbogbo akọ́nàkọ́nà kan tí náà ò tí ì di dáadáa ìdí ọ̀tá sẹ́yọ ló ṣe túmọ̀ sí nígbà tó di pọ̀nmọ́ ó dùn ún jẹ kó pọ̀nmọ́ ń kọ́ ńgbà tó wà nínú pósẹ̀lì ló ń wò torí pé ńgbà mi gbogbo pọ̀nmọ́ tẹ̀ ń rà tẹ́ni pọ́n bá yín fi pọ̀nmọ́ sí nílò olóúnjẹ yẹn òmíì ti yọ̀ dín tó di ẹnu ti yín ó ìnàláha ọlọ́run kọ́mọ́ fi inú wa tọ́lọ́run kàmí tá à ń kónú tọ́lọ́run bá bá fẹ́ fi bì fún ni ọ̀pọ̀lọpọ̀ nu wa ní òtútù dànù ṣùgbọ́n subhanallah rahmatulah àna ọlọ́run pọ̀ orí de eléyìí gbogbo nítorí àti jẹ́ ká wọ ní jẹ́ ká wọ gbọ́dọ̀ lè lò kèé ẹ̀kọ́ jẹ́ ọ̀rùb ànábì sọ̀rọ̀ àṣẹlẹ̀. láti mú kí àwọ̀ ọgbẹ́ tí ọ̀sá ti jẹ́ nítorí ọ̀sá sì wọ̀ oṣù nìkúrú ń bẹ̀. wọ́n ní gẹ́gẹ́ bí èpè bí eérú iyọ̀ alẹ́ lo gbogbo ẹ̀ èpè alẹ́ lo láti fi gbé àwọ̀ eérú alẹ́ lo láti fi gbé àwọ̀ iyọ̀ alẹ́ lo láti fi gbé àwọ̀. eléyìí jẹ́ àwọn nǹkan kan mú wa nípa àwọ̀ ń bì. lóde tẹ bá béèrè láti mú ọ̀rọ̀ àwọ̀ wá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa abọ́ lọ́fà tí wọ́n ti mú àwọ̀ wá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa abọ́ lọ́sì tí wọ́n ti mú báàbò àwọ̀ abọ́ wá torí wọ́n ti sọ̀rọ̀ bó la lè dá mi àlò aláṣẹ yìí tí wọ́n ti máa ń tọ́fà tí wọ́n ti mú ọ̀rọ̀ nípa abọ́ wá ajẹ́ ká mọ̀ tí wọ́n ti mú ọ̀rọ̀ nípa ọ̀wọ̀ náà wá nítorí pé alẹ́ ní àlùwàlá ní àwọ̀ tá a sáyàn èyí tá a kàn ní ìdí lára àwọn ni kọjá pé a ti sáyàn rẹ̀ tá a bá wa ti sáyàn awọ tá a dá mi sínú awọ gbogbo ìyówó ọba sọmi tá a dà sínú awọ tá a ti sáyàn yùn àmọ́ wádìí mọ́ àní wádìí mọ́ àmọ́ ti wà láwa lọ ni nítorí pé omi tó yí padà látàrí ibi tá a dà sí tó sì jẹ́ pé ní mímọ́ la dà síbẹ̀ àní bojú wà ìpadà tó ṣẹlẹ̀ sí nítorí pò ńlá ń pè ní máa ń àṣìnà máa ń àṣìnà omi tó ṣe páyé ibi tó wà ló yí pa a lè lò fún alùwàlà a lè lò fún ìwẹ̀ jánábà a sì lè lò fún àti mu a lè lò fún ìdáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí lọ́kàn làbá àti mọ́rọ̀ nípa àwọ̀ wa níbí báyìí wípé a síbẹ̀ kí torí pa fi kírun èsì torí pa a lò lẹ́wù ṣùgbọ́n omi àlùwàlà kan sọ̀dì fún omi ìwẹ̀ là ń sọ dìsìn ipò lè dá mi síbẹ̀ ó sì lè fomi yẹn ṣàlùwàlá ó sì lè fomi yẹn ṣe kíni ó lè fi wẹ̀ jáná ọlọ́ba kọ́nà wa lọ́wọ́ ti gbàgbọ́ ìkókè nípa ẹ̀sìn wa kọ́nà wa lọ láti máa fi ṣiṣẹ́ kò sí ní tá à ń gbọ́ ní àwíjàre fún wa. أشهد أن لا إله إلا أنت